نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد مدوكة فون الله سبحانه وتعالى بكنا مترى وصلاة فون أبو محمد صلى الله عليه وسلم مركب أبو مشايخ لوري àwọn مداخلات wọn abẹ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala àti kó jẹ́ kí o mọ̀ bẹ fún ẹnìkọ̀ọ̀kan wa ìbéèrè yìí ó fọ́ni kí ló fà tó fi fọ́ni ó ní pé ìjẹ́ ẹ̀ta lèyàn kan call mi láti Ìkòròdú Ìkòròdú opposite tí oníbèèrè lásìkò ń sọ lòun sọ òun lòun dìfẹ́ǹdì mi níbi tí àwọn èèyàn kan ti ń sọ̀rọ̀ ní kòròdú nípa mi ipe táwọn àfa Markaz bá ṣe mistake ipe mo máa ń defend wọn ni <laughs> pẹ̀pẹ́ tí àwọn àfa bá ti ṣe mistake mo máa ń defend wọn ni ipe bí tí problem mi wà nìyẹn sọ ẹni yìí ní pẹ́sẹ́ ní bá ti ṣe mistake gbogbo wọn máa rọ́ lọ́bi tí bá ti ń kálukú ó ń sọ nǹkan tó ṣe wípé ó fi ìlú gẹ́gẹ́ bí àwọn mọ̀ṣáìkì ṣe sọ àmọye masáìl òun ni àwọn èèyàn á lọ báyìí kéèyàn á lọ báyìí ìgbà tí Sheikh Abdulaziz ọ̀rọ̀ yìí tí wọ́n wá sí Nàìjíríà débi báyìí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nípa àfáà kan tó ṣe wípé ó àtẹ́ǹdì halkọ̀ ṣe croyis nígbà tó wà ní Riyadh ẹni yìí ó wá pé al-akhabib wípé ṣe croyis nìkan ṣe tensik pẹ̀lú ẹ̀ nígbà tó wá dọ̀rọ̀ ẹ lẹ́yìn mo ní ìkànnù mẹ́ta ni sílẹ̀ kò ṣe pé ẹni yìí ń parọ́ pé pé ṣe croyis ò sọ ọ̀rọ̀ yẹn ọ̀pọ̀ ṣe ẹni yìí òótọ́ ló ń sọ ìpèsè Christ ní ó sọ nǹkan yẹn that is kájọ agree kájọ organize program papọ̀ pé ṣe Christ ní ọ̀fẹ́ wa ṣe lecture through al-akhabi wọ́n ti wá ṣe lecture níbi báyìí so the same person ó pe Habib ní wípé Sheikh Royce ní kí àwọn jọ ṣe program papọ̀ ìgbà tí òun sọ ọ̀rọ̀ yẹn fún wa àwọn èèyàn bínú pé báwo ni ọmọ ṣe sọ orú nǹkan bẹ́ẹ̀ nǹkan kẹwọn ọmọ ní ẹjẹ́ àfọlábalẹ̀ wo iṣu fẹ́ẹ̀kù spẹ́ni ní ń parọ́ ni ọ̀họ́ kó ṣe pé òótọ́ ni tó sọ ọ̀họ́ kó ṣe pé ní ọ̀rẹ́ kan tó ṣe pé ọ̀rẹ́ yẹn close mọ́ tó dẹ̀ close mọ́ Shekarayis ọ̀rẹ́ ẹ̀ ló wá fún ní information pé Shekarayis fẹ́ wá sí Nàìjíríà èpè kó try láti seize opportunity yẹn mo ní ìkànnì mẹ́ta yìí mo sọ fún Habib mo ní tabamba Shekarayis sọ̀rọ̀ ìpè kó béèrè lọ́wọ́ wọn ṣé wọ́n méèyàn tó ń jẹ́ báyìí báyìí bẹ́ẹ̀ ṣe béèrè wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn mọ̀ àríwá sàlàfíìrì jẹ́ yéèdì lọ́ṣọ̀tà béèrè yẹn mo ní kó sọ fún wọn wípé tán bá dé a mọ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ sọ́ngbà tó dé tí wọ́n dé ẹni yìí ṣe iṣẹ́ àti mítì ṣe kọ́ iṣẹ́ kọ́ ẹ̀sìn náà fẹ́ lọ ṣe lẹ́kítọ̀ lọ́dọ̀ rẹ̀ àwọn èèyàn ṣe ní mọ́rkáàzì pé no àwọn òjò ṣe kọ́ ẹ̀sìn lọ tí má tọrọ ẹgbá mi o èmi mò ń sọ pé no àwọn alámọ̀ pé ẹni yìí ní àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó pọ̀ bàbá yìí ó mọ̀ pé ẹni yìí ní kùdìẹ̀kùdìẹ̀ ojú tí àwọn fi mọ̀ nísà orí náà fi ń bá ọpẹ́rẹ́tì so tó bá máa kọ̀rẹ́tì nǹkan yìí ni kò ń ṣe ẹ̀kan náà la máa kọ̀rẹ́tì ẹ̀ a ní láti kí wọ́n mọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni but àwọn èèyàn ò gba opinion mi débi wípé first time tó máa míìtì náà làwọn èèyàn gbé kínní ẹ̀ hàn débi pé àwọn àfa ń béèrè lọ́wọ́ ṣe croix ìpè kí ni ráàyè wọn nípa Kordawi wọn ní al akbar mujrim fil alam àyẹ̀bẹ̀ kan náà sọ ẹsẹ̀kẹsẹ̀ ṣíkọ́ ìsinà ṣàkọ́rọ̀dọ̀ orí mi bífọ́ ọkọ̀ tó di pé wọ́n ṣe jòkó èmi ti bínú kúrò ń jòkó torí pé mi ò láìkì mẹ́tọ́dì ẹni yìí ni àbá yìí ò lè gẹ́ẹ̀tì ẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ so náà tí mo fẹ́ ló ń bẹ̀ onífẹ́rẹ́ àyíwọ̀ òjọra wọ́n àdá torí wípé mo kúrò ó tẹ́ sìn ká má ṣe ní ọjọ́ kejì ọjọ́ kẹta ẹnìyàn wá sọ ọ̀rọ̀ kan níbi kan tá a ti pàdé kẹjà ó ń wá excuse fún àwọn tí wọ́n jáde ní Saudi gẹ́gẹ́ bí mi ṣe rí torí pé ó ń sọ fún ṣekọ́ìsì ọ́díò yẹn ní bí a lè gbọ́ ẹnìyẹn ń sọ wípé ta ló nírú opportunity tó ń rí ṣé ó jẹ́ kó ń pàdé irú ṣekọ́ìsì báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ò ní opportunity yẹn kódà wọn wá mi gan wọn tún ṣàkóbá fún ẹlòmíì àwọn ìdáratu línáhì wọ́n ṣe àkóbá fún ẹlòmíì sórí opportunity tó ń rí ọ̀pọ̀lọpọ̀ orí wọ́n ní ká nẹ́ka tó dáàfi ànáwùlá bàtà àwọn lọ ṣe kọ́ ìṣòwá ní ọwá sọ fún mi personally ipe àwọn rí hílmù lára mi láti gbàtà wọn ti dé mo rí àtẹni mo fẹ́ lè lálẹ́ yìí ipe ẹni yìí àwọn wò pé káṣì fàmára ipe ẹnu bàtà àwọn náà rí àwọn kùdẹ̀kùdẹ̀ tó ṣe kíni tó kò sí náà ṣókí lórí yẹn ò ní wípé àwọn ọmọ ṣáìkò wọn mú ti tiwọn èmi náà mú position pẹ̀lú àwọn issues ní iná tún wá lórí this same person ẹni tó le jù lórí ọ̀rọ̀ yìí òun lẹni tó sopọ̀ mọ́ ẹnìyẹn lónìí tí ló sopọ̀ mọ́ ẹnìyẹn lónìí yóò ti yá àwọn ẹlòmíì òun ló le jù tí ò fẹ́ rí ẹni yẹn rárá èyí mo tún fún wọn sọ̀rọ̀ pé no kò ń ṣe bá a ṣe ṣe yìí ìkànnì yẹn ìkejì ni pé báwòrà tá a ṣe ní December yìí amakámú orúkọ àwọn jamaati ní Nàìjíríà bí báyìí kádárúkọ tmc kádárúkọ tàdọ́mùn kádárúkọ kìíní kádárúkọ kìíní but àárí ìtààmú òní ahzabun islamiyya mu'asira àti nkankan omi namadic minal azab islamiyya mu'asira níta fi ṣe tọ́pìkì yẹn àtàlì ìkọ́ mùsùlùmí ta fẹ́ sọ̀rọ̀ wọn àgbẹ̀jáde bẹ́ẹ̀ ni tẹ́ bá wo ohun kẹ́ tó ń post mi lórí facebook tí máa dárúkọ tnc àbí dárúkọ tàdọ́múnú àbí dárúkọ tàáwónú mo fẹ́ avoid àwọn kẹ́ as much as possible àtà orúkọ àwọn individuals táwọn èèyàn bá sún mi kò giri nìkan ni máa dárúkọ individuals bí kéèyàn kan lóun ti gbọ́ pé mo lọ bẹ̀ dr kìnní kan lọ bẹ̀ dr kìnní kan fún kìnní ní tí mo ń sọ ní táwọn àfa ń sọ mo kọ́ lè dùn lèmi o èyí tí àwọn àfa súnmọ̀ ń sọ lágbàáyé táwọn Sheikh Al-Albani kúrò lórí tí Sheikh Uthaymeen kúrò lórí Sheikh Bin Baz kúrò lórí àwọn nǹkan tẹ́mi ń sọ nìyẹn ẹni tó bá fẹ́ fọ́ọ̀tì mi nípa ẹni tó ń lọ sí yóò fọ́ọ̀tì àwọn bàbá yẹn tí ò bá ti wọ bóòlù láti fọ́ọ̀tì àwọn bàbá yẹn ni ó máa ṣòro láti tako mi fatuwa tí wọ́n ti fi yin tí lé lájínà dáìmọ̀ ti yin kìíní lájínà dáìmọ̀ wọ́n padà kọ̀ndẹ́mù ìkùnwánu ni ṣègùn báàzì wọ́n kọ́rọ̀ ó ń bẹnu fatawa wọn ta lè ṣí ta aka tani àwọn ìkùnwán mùsùlùmí ni lè ń takídùá kìíní kàwáṣọ alẹ́lẹ́ ìlú so ṣé ẹni tí kàwáṣọ alẹ́lẹ́ ìlú ni ṣe ń jìkọ́ọ̀dù fún èèyàn dáadáa nu so yẹn kó wà lọ gbé fatuwa tó ti pẹ́ kan tán ṣe wá nìyí ó tẹ́ sí ìyẹn ni ó fi nọ́ọ̀kì tó wá létà so ṣẹ́rí tàbá ogbò àwọn nǹkan wọ̀nyí a rí wípé nǹkan tí ó clear ni ẹni tí nǹkan ta ṣe mọ́rkázì ò tẹ́lọ́rùn òun ló sọ wípé àwọn dọ́kítọ́sì kan ó yẹ ká ti mọ́ ṣọ́rọ́dù fún wọn tipẹ́tipẹ́ ká mọ́ àgbára àwọn èèyàn òun náà ló tún padà wá ń kọ wípé kí ni kàfáàní hádà tààrọ̀ jù àánú ta ló fẹ́ jọ lórí ìwọ́n tó sọ́njò kò bíbà iná làwà ó yẹ ká oṣù kí ni ó yẹ ká ti máa ṣèrọ́dù fún àwọn doctors yẹn tipẹ́ tipẹ́ àṣèrọ́dù fún wọn ìwọ náà tún wá sọ wípé kàfá náà ha dà tààrọ jù wọn so tabagba yìí tó sọ́njọ́ yìí tó tọ́dẹ̀ ni o ìjọ tó bá tún change náà á tún tẹ̀lé tàbí fẹ́ ká máa tẹ̀lé òun nínú èmi àti ẹ̀ jọmọ́ ẹ̀ dáhùn náà ló tún léyìí ìwọ náà ló tún padà kí ló mú ẹ padà ìgbàtàwà ṣe prógámù ní aṣọ wípé alifan muslimun àdárúkọ ẹ̀kọ́ muslimun níbi tọ́pìkì ìgbàtà máa discourse ọ̀rọ̀ lásọ alifan muslimun ìwọ gbé pósítà jáde TMC as know them tàlórí wàhálà ìgbà tí wàá bú ṣe kàdámù nígbà àkọ́kọ́ tó fẹ́ ṣe rọ́dù fún zoltí nìyí mo sọ fún ẹmu ní orúkọ ṣe mo ní mi ìdẹ̀ ní kabi tó ti dárúkọ ṣe kàdá mi rẹ̀ láti sẹni tó ṣe wípé ó ti rọ̀ jù ní mi mo ní mi ní kabi tó ti dárúkọ ṣe kàdá mi rẹ̀ ó dẹ̀gbọ́ ẹ̀ ní ó gbé kìíní ẹ̀ jáde ó di nǹkan tó di awuyewuye láwùjọ wàláhì alọ́ṣe ziyara Dr. Sharaf ní ìgbà ẹ̀ ni wọ́n ẹ̀ṣẹ̀ dé kò tí ìpẹ́ púpọ̀ sígbà tó padà sí Ògbómọ̀ṣọ́ Dr. Sharaf ń ṣe nàṣíà fún èmi àti ẹ̀ wípé asìntìrà yẹn wọn bá ti mọ́ sọ kí ṣe kàdá ń bẹ ẹ lo uslubu ma balu aqwamin wallahi mo dorí kodò báyìí torí pé di same tí mo fún tó gbà nítorí ọkọ ó padà dé ọ̀dọ̀ ọmọ ṣe kàdá mù kan tí yẹn invite yẹ wá ní kí n tẹ̀lé ẹ kálọ̀ mílẹ̀ mi ò ń lọ ló tẹ̀lé mẹ́jọ lọ. ìgbà tó débẹ̀ ìyẹn wá fi hàn wípé wọn náà wo tó sọ ń pa bàbá mi afkaru ṣètọ́níyà àdáàmà tí wọ́n náà lè gbà kíyàn káró ìgbà bẹ́ẹ̀ báyìí naam naam naam ìtàwọn ọ̀rẹ́ ẹ̀ sọ fún ẹ wípé kó o má ṣe tó gbà wá lọ gbà lọ́dọ̀ ẹni tí wọ́n gan pèrò níbi díà ta ló wá ṣọ́ọ̀fù sẹ́mi ni àbíwọ́ ìwọ́ tó ń lẹ̀ ní ibi tí ń bá ti lọ làwọn èèyàn ń lọ àwọn èèyàn sọ mí lẹ́nu nítorí títí ẹ dáwọ́sẹ̀ dé ìtajà kó bẹ àwọn èèyàn ní imam ẹ̀yìn lẹ́ fún ẹni yìí láyé jẹ gbogbo wọn náà dẹ̀nu gòmí hafta osaz abdulaziz tí wọ́n jókòó tán jẹ́ wa pátápátá ẹ̀gbọ́n wa pátápátá ni wọ́n o àwọn gan sọ̀rọ̀ níjọ́ ah no mo wá wúra mi rí pé wàláì mo tún dọ́dọ̀ ọmọ ìyá wa yìí ah mo tún sọ fún un láwọn èèyàn sọ̀rọ̀ púpọ̀ nípa yìí wọ́n dẹ̀ sọ yìí pé mo máa ń dìfẹ́ǹdì yìí ní fẹ́ máa dìfẹ́ǹdì yìí mo dẹ̀ sọ fáwọn náà numarikasi pé ní ni kò ju bí oṣù kan lọ lẹ́yìn ìgbà yẹn gbogbo wàhálà ìbẹ̀rẹ̀ òun ni tmc as i know them èmi mọ lẹ́gà implication tó ṣe ó fẹ́ sọ̀rọ̀ ń pa àwọn èèyàn kan kó ní gbogbo information lọ́wọ́ possibility kó ṣe mistake ẹ̀yọ̀ kan wà wọ́n lè dúró lórí nǹkan yẹn so refute láì dárúkọ àwọn èèyàn àlìkọ́n mùsùlùmí àwọn àfáàn dárúkọ wọn lágbàáyé káàkiri káàkiri káàkiri so kan wá sùn wa ẹ́ bọ́tú bá dárúkọ ẹgbẹ́ kan tó bá ṣe mistake ẹ̀ ó lè right ninety nine percent ní àwọn kan tó sọ pọ̀ ẹyọ kan wọ́n lè lò ó mo rẹ̀ sọ fún ẹni mo ní àwọn nǹkan tẹ́ ẹ ṣe okọ̀rọ̀ bù fún Dr. Sharafu ni ó gbé sórí Facebook ní ìrí tẹ́lẹ̀ wọ́n ká kí ní ẹ̀ mo sáré pé ah, àwọn ọ̀rọ̀ tó lò ilé o àwọn ọ̀rọ̀ ilé ó mú kí ẹ máa fẹ́ gbòdodo tẹ́lẹ̀ tó bá rí bó ṣe sọ̀rọ̀ yìí nìyí ẹni ò ní fẹ́ gba òdodo ìjọ kejì lèyàn kan ṣe rọ́dù fùkì ní ẹ̀ ló pè wá ní afrah àwọn ọmọ adìẹ ó wá mọ̀ mọ̀ sẹ́ndì kìíní ẹ̀ sí mo wá kà á tán máa pè ní ẹ̀ kílódé omi sẹ́ndì kìíní ìsinmi ó ní social media ah social media bá wà sí ní whatsapp group kan náà nọ́mbà mi ló sẹ́ndì ẹ̀sẹ̀ oríṣiríṣi ẹni tó kò ṣe bára yín ni mo níbọ̀ èmi kan mo kọ́ olówó ní nọ́mbà ẹni yẹn mo ní ẹ̀rẹ̀ máa gbé sórí facebook yìí àwọn èèyàn á rí ẹni ẹ̀ náà rí i láti má ṣe àbòsí mo wá ní bó tiẹ̀ jẹ́ wípé ntẹ́yìn yìí ń ṣe rọ́dù fún nǹkan tó yẹ kí a ṣe rọ́dù fún ni ẹni yìí right òṣùlùbù lè le òun ló wù mí tí àwọn èèyàn gbọ́ káàkiri ń gbà ẹ́ ní ìmọ̀pẹ́ nìyí gangan fúnra ẹ̀ ń rìkọ́dù kìíní ẹ̀ bí two hours lẹ́yìn ìgbà ẹlẹ́ni ẹ̀ wá pè ń padà pé ọ̀rọ̀ tá a jọ sanwó àlàyé tí mo ṣe òun rìkọ́dù ẹ̀ o ṣé òun lè fún yàn gbọ́ wọn á ní kò sáṣìírí nù nǹkan tí mo sọ bó tẹ̀lé pé tó wáyé pé lójú ayé ni mo lè mọ́ sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ ọ̀rọ̀ káwọn èèyàn pè mí káfẹ́ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ kí n ṣàlàyé fún wọn àmọye lòmíì ló ti lo kí against me so láti lè ṣàlàyé nǹkan tó ṣe pé ó ṣẹlẹ̀ tó clear náà this same person nísìn ló wá ń sọ oríṣiríṣi ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ní kò dùn mí lọ títí èèyàn kan máa bí oṣù máa báyàn lónìí ṣẹ́ni tí mo mú jáde rírì first day tó wá bá mi ńgbà tó kúrò nínú TMC mi tó níbi tí n bá ti ń lọ kí n máa mú un lọ àwa lọ síbẹ̀ ni níbi àkíkọ̀ kan èèyàn kan wá mọ̀ mọ̀ béèrè question lọ́wọ́ mi pé ustaz vibe ọ̀rọ̀ circumcision ni wallahi ọ̀rẹ́ wò jẹ́ kí n dáhùn òun ló ń sáré dáhùn ni ẹni tí ò mọ̀ rí ẹni yẹn tún direct question sí mi ustaz kí wàá lẹ́ni yẹn ṣe ẹni yẹn ní ustaz ẹjẹ mọ́ bí ẹjẹ́ kí wọ́n dáhùn question yẹn ilé lọ́lá fúnra mi wà embarrassed bàtà wa ń lọlé mo wá ń sọ fún pé mi láìkí bẹ́ẹ̀ nìyẹn ṣe embarrassing àwọn ìṣẹ̀lẹ̀ báyìí pọ̀ tí mo gbé mọ́ra for years àwọn ìṣẹ̀lẹ̀ báyìí pọ̀ táwọn èèyàn gbé mọ́ra nínú Markaz for years pọ̀ kí nǹkan má dàrú èmi náà máa tún mọ́ fún wọn sùúrù ẹ ṣe sùúrù ẹ accommodate ẹ òǹkà tí ó rí páwọn èèyàn sún kàn kiri táwọn lè accommodate ẹ mọ́ òun náà bẹ̀rẹ̀ sí fáyé mi náà ipe mò ń jẹ́ kí ìwọ̀sí máa ká àwọn ni èmi náà yọ̀ sí ní pé òkè lóbi tí mo ṣe lé yìí ó yẹ kí n wá jáwọ́ ṣùgbọ́n kí kàn má jáwọ́ lásán mo pọ́ ọmọ ìyá mo sọ fún báyìí báyìí báyìí làwọn èèyàn fíìl ni sọlọmíì ni àsìn yóò ṣe ọlọ́run ọba látara nǹkan tí ó ń dá sí tí ó mọ̀ nature ni o kì í ṣe pé kí n mọ bá èèyàn jẹ o mo ń mọ excuse tí mo máa ń fún àwọn èèyàn ṣùgbọ́n tí n bá ti mọ mọ́nájì yọ̀ nìyí tí mo rí pẹ́ nìyẹn ó persist lórí nǹkan tó ṣe é wọn bí máa ṣe yẹra fún mo mọ àwọn èèyàn tó ń pè mí lóríṣiríṣi nínú àwọn tá à ń sọ yìí ẹlòmíín sẹ́ndì mi mẹ́sẹ́jì sí i láti wọ́ mi mọ́ra ṣùgbọ́n bó nǹkan pé nǹkan tó ṣe tá a bẹ̀rẹ̀ ní àwa mélòó mélòó kan tá pọ̀ rárá tá ń ṣe dáwà over twenty years ara àwọn ìkọ́nù ńlẹ̀ àtàwọn gba àwọn options wọn ni tá a lọ darapọ̀ mọ́ wọn gẹ́gẹ́ bí àwọn stars sọ lẹ́ẹ̀kan ìkànnà ọmọ ìyá wọn ló máa ń sọ wípé ẹ̀rí onìkan náà ló ń dárin káàkiri torí wípé ìtẹ́mìrí ní òdodo ma ní ìníkúrò ní bídíà kan tí wọ́n torí bọ bídíà ni àwọn kan fẹ́ ṣe lọ́rọ̀ manhaj ọ̀rọ̀ tí kí ó kọ mú sọ sí àwọn masalufi kì í àtúnṣe pé kìláfíà ṣe àdíyà ni wọ́n kọ mú sọ ọ̀rọ̀ manhaj ni máa tójú bọ̀ dáadáa kí làwọn afá aṣáájú sọ kí làwọn afá àtàmà láwọn afá sunna tí wọ́n sọ kí n tó tẹ́kì mọ́ kí fún mi so nísìnyí kí wọ́n sọ pé torí fáwọn kan dé nísìnyí ẹ̀ wọ́n fẹ́ ká darapọ̀ máwọn tá a ti bá ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá jọ ṣe dáwà papọ̀ iye gbà lọ́wọ́ anybody ni ṣùgbọ́n ìwọ̀n túmọ̀ sí pé à ń bá wọn jà before sí àwọn tá à ń sọ pa àlè bàṣẹ kábàárì à ń kíra wa ṣùgbọ́n kájọ mọ̀ ṣe dáwà papọ̀ àwárí wípé nǹkan yóò mislead àwọn shabab ni ó dẹ̀ ti ń ṣẹlẹ̀ nísìnyí tó ṣe pé àwọn tí wọ́n kọ́ ń èèyàn kan tẹ́lẹ̀ àwọn náà ń sopọ̀ máa ń sìn ni wọ́n jọ ń rìn káàkiri sọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n in tó jẹ́ kókó bẹ̀ tó máa sọ pé wọn kan tẹ̀lé nínú markaz ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú Habib òní bẹ́ẹ̀ nìyẹn náà tó bá mọ details ẹ̀ ní tó ń sìn kò ń ṣe kíní ṣé máa ní òkè ẹgbà ẹ wa gbẹ́ bọ́ òòlù ní wa gbẹ́ bọ́ òòlù ìyẹn kan ní ẹbá ń dẹ́bọ́ o ní 200,000 ní ẹ fi gbẹ́bọ́ o tí ń bá sọ fẹ́ nìyẹn pé ní dọ́là iye báyìí ni owó yẹn tí mo convert ẹ̀ sí dọ́là bóyá nísìnyí nǹkan 100 dollar ni ẹni wá pín ní 100 dollar pé ẹ fi gbẹ́bọ́ o but èmi ṣe 100 dollar yẹn ní 357 náírà ṣọ́rọ̀ mi yé ṣùgbọ́n gbà tí mo wá gbọ́ 100 dollar yẹn tán mo wá rí iṣẹ́ sí 360 ta ló ní change tó kù ẹ́ tó sẹ́ndì owó tí tó fa wàhálà wà àti Habibu yìí ó ní ká fún òun ní owó tó kù sódà tó wọ́n á lè lọ gbowó tán fi sákàǹtì ibi tó máa sẹ́ndì àwọn ọbọ̀ òsì ó ti ń sìn ẹni tó fẹ́ sẹ́ndì ẹ̀ ó béèrè ìpè gbọ́dọ̀ wọn á sẹ́ndì owó yẹn sí ní afẹ́jọ́ àgírí pé kán sẹ́ndì ẹ̀ sákàǹtì ẹ̀ ìdí ó pùpẹ́ yẹn kó bá wùdúró yẹn wá ṣùgbọ́n kí ní ò padà pọ́sibù mọ́ torí pé tó fẹ́ wùdúró owó yẹn wá ọjọ́ tó ní láti lò ń sa orí bí ọjọ́ méjì yìí kò lè withdraw gbogbo ọgbọ́ yẹn wá ó wá mú wàrà wá pé lọ òun ní kankan tó ń fẹ́ ṣe ní Saudi ni àsìkò ọlùdé ni ipe lọ chẹ́ńjì tí ó kú lórí bọ́ òun yẹn tó bá ṣí gbogbo ẹ̀ ó tó forty thousand so fi forty thousand yẹn kún owó fúláìtì tòun so that òun á lè fi withdraw owó yẹn wá lákàntì àwọn yẹn wá ń wípé ṣe bí wọn náà lo ní nǹkan tó fẹ́ ṣe lọ́kùn àwọn èèyàn sọ̀rọ̀ lọ lẹ́yìn mo ṣẹ̀ wá sọ̀rọ̀ wípé apart from kó ní nǹkan tó fẹ́ ṣe lọ́hùn owó yìí àmánà ni ìfẹ́ pé a rí owó ṣẹ́ ju iye tán sẹ́ńdì lọ kò túmọ̀ sí kó ti dówó wá mo ní nǹkan tó simple ní ká padà sí ọ̀dọ̀ ẹni tó sẹ́ńdì owó pé àkáǹtì tán sẹ́ńdì owó yẹn sí o wọ́n rí kó wá tó wá yọ̀ǹda wípé owó yẹn o tó pèsè lé yẹn kàfìṣìkì simple ibi tó ti fara ya nìyẹn genesis gbogbo wàhálà ẹ nìyẹn so gbogbo ẹlòmíì tó fẹ́ jẹ lára rẹ̀ gbogbo àtàmọ́ àtàmọ́ nǹkan kan mọ́ra wọn nìyí ṣé àti nǹkan kan mọ́ bẹ́ẹ̀ ni àbí pé òkè wá ṣe nǹkan báyìí fún mi ni ọ̀rọ̀ súnmọ́ ló pọ̀ pọ̀ títí di sí lẹ́yìn kò ń ṣe wípé bí a ní àti personal issue ọ̀rọ̀ ẹ̀sìn ní tó bá mọ fatuwa tó sọ wípé owó tó lékún yẹn ni ó àpò ẹ̀ yẹ kó lọ wá èmi ò mọ fatuwa yẹn ni ìdẹ́ mi mọ̀ ni wípé ó yẹ ká sọ fún ẹni tó ní nǹkan tó bá lóun yọ̀ǹda pé ká ṣe so tí ó bá dẹ̀ yọ̀ǹda ni dóde àsìkò tí wàá padà sí Saudi tẹ́mi bá wá ní àsìkò áàgì withdraw yẹn kó kó lémi lọ́wọ́ ó ṣe wá di issue ó wá di pé kí ni ó ń pa àwọn èèyàn lémi lórí mi ẹ̀wọ̀n fẹ́ fi ẹjọ́ mi sùn láì dékè mi náà èmi ti ń wọ́n alternative ní ìta lè ṣe òun lèmi bá apáwọn èèyàn péjọ ó lọ́rọ̀ mi lòun fẹ́ discuss. àbábá sì ti yi ń sọ wípé à ah, èmi gan fẹ́ débi báyìí ó ní ti bá ti dé àwọn sọ̀rọ̀ yẹn mọ́ jẹ́mọ̀ bùnà bí ṣe nǹkan bẹ́ àwọn nǹkan tó bí iṣu òní yẹn àbúsọ̀ fi àti ẹ̀wọ̀ pé kí n ti ẹ̀jọ́ ní à ah, àdìbò wọn ti pé ti wípé àtìtẹ́yìn bá wà ń jókòó wọn sọ̀rọ̀ lòun ló ń bòun fẹ́ rojọ́ fáwọn èèyàn láti lè fi poison mind wọn against mi náà mo fẹ́ bí àwọn issues ń gbà yẹn bọ́ alhamdulillah ọlọ́run bá paná kìíní ẹ̀ ni so gbọ́ àwọn tí wọ́n ń sọ kìíní kan wá ni ẹlòmíà ló ń bá kan jà àfa àwọn ọmọ bá jà rí àfa àwọn kan sọ àfa náà àfa èmi àti òjò ọ̀rọ̀ ẹ̀sìn lóní ṣùgbọ́n ti gbáhùn búra wá ní ìmọ̀ àdàfà lukman idrisa búra wá rí abu nasir bá ṣe àjọ ń lọ àjọ ń bọ̀ ní àsìkò ààrin àwọn èèyàn nínú mọ́rkázì ní àwọn ṣekọ ahmed saad kò sí abu nasir ti di sẹ́ẹ̀lì máa gbé jáde wọn á kí n bá wọn gẹ́ẹ̀tì kọ́tù kan èmi náà máa mọ́ àwọn ìyàwó mi wọ́n kàwé abu nasir wọ́n gbọ́ lẹ́kṣọ̀ abu nasir wọ́n ra ìwé ìwé tó máa fún mi free copy ìwé tí Abu Nasir Bashi tó máa fún ní dcl máa mú wálé tí wọ́n kà èyí lè ní iṣu díẹ̀ díẹ̀ láàrin ara ẹni káwọn yẹn máa pa gbogbo ọ̀rọ̀ tó ń pa la máa mú nísìn ṣé ni ìtọ́ hàn sí mi lódodo màá sọ fẹ́ẹ́ pé mo rí pé àwọn náà ní òdodo lọ́wọ́ sọ gẹ́gẹ́ bó ṣe kílẹ̀ sí mi wọ́n yẹ tókè òdodo òsú pẹ̀lú wọn màá takò wọn báwọn ní ó ṣe takò mi tó má bí pé kò sí òdodo láàrin sẹ́lùmí a ní àwọn ìsú Ọ̀rọ̀ aláṣọ yìí gbogbo bàjúmọ̀ ẹ̀tẹ̀mọ̀ fáṣe ìdílé àwọn ọmọdé láti fáṣe. Ìwọ́n tẹ́ fún ìlú rẹ̀? Tọ́bà bàrá yìí rẹ̀, ó ṣe ń tọ́wọ́ rẹ̀ ọlọ́run ló bẹ́ẹ̀. ìdílé ti fi ẹ̀sìn ṣe ní ọba kó ṣàánú wa kí wọ́n gba àsìkò wàláì ọ̀rọ̀ pọ̀ lórí àwọn nǹkan wọ̀nyí bọ̀tí tó jẹ́ mi jùlọ òun náà ni ọ̀rọ̀ ẹ̀sìn ẹni tó bá mọ bí tí mo ti ṣe àwọn àṣìṣe kó kí n àwọn obìnrin náà máa ń ṣerú nǹkan rẹ̀ kọ́lọ̀n bá kí ó ṣàánú wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka allahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakallah khairan inshallah wọ́n ti sọ wọ́n ti sọ wọ́n ní ẹmú dání wọ́n ní ẹni tó bá rí ẹni táwọn bá jà tó fà àwọn sí kò sóò ẹni àwọn tó bá sọ ní ká sọ ta ni tẹ wá sọ fún ìmọ̀ nǹkan lè bá alágbájá jà kẹ́tẹ̀ parí ìjà tó yé òbí bẹ́ẹ̀ náà.